jáde tí rí justice kí ló ń kan àwa ṣé mò ń wọkọ̀ ni kí ló fẹ́ jì mí lójú kí ló fẹ́ jì mí lójú ṣé mò ń wọkọ̀ ni àdé olúkọ ọ̀sán ṣé mò ń wálé ni I don't sign anybody papa. irun yìí ó máa ń. sọ pé kínní wọn á dẹ́ gbé kínní jáde tí rí justice kí ló ń kan àwa ṣé mò ń wọkọ̀ ni kí ló fẹ́ jì mí lójú kí ló promise mi lójú ọmọ wọ ọkọ ní adélúkọ ọsàn ṣé ọmọ wa lè I don't sign anybody papa. irun yìí ó máa ń ah, ó dáa kéèyàn kéèyàn máa lo nǹkan gidi o ó kàn ń fún un sí ni. ìwọ ló ń wá kọ́sítọ́mà. àwọn tó sanra tán rọ̀ bọ́ọ̀sì ló máa fi ti dà. olórí burúkú ìwọ sọ pé ẹ nǹkan tí mò ń jẹ ó máa lójú tó àwọn ẹbí àbúlórí burúkú ni ẹ ṣóòṣì ẹ ṣé mo sọ fẹ́ pé mo lẹ́bi ni ṣó mo sọ fẹ́ pé mo lẹ́bi. okay now ṣó sister Jokotade ni mo ni mo ń wò lọ but mo rí pé time ń lọ kí n sáré ṣe ṣó wọ́n ti debunk fídíò eh, àbí fọ́tò tí Bukky gbé síta mo ti wo ṣó wọn rí tó yẹ pé ṣe náà rorò máa yá lórí ṣó mo ti wò rí so gbogbo rọ́bìṣì tó ń ṣe yẹn fídíò ni kó gbé tẹ̀lé síta ká mọ̀ kó kọ kó gbẹnu òṣì san gbogbo èyí tó screenshot sísàlẹ̀ tẹ́ni yẹn tó gbé tán síta títàn ẹni yẹn ti rin ẹjọ́ ṣé tán àti jókòó tádé òní tó mẹ́ta mẹ́ta ìtàn yẹn ayé búkì ti bàjẹ́ wọ ẹ jẹ́ kó kúrò kò sọ̀rọ̀ níbẹ̀ kó gbé fídíò síta ká tó mọ̀ kó ń sọ̀rọ̀ ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ ṣáwa la ní kó kábẹ́ẹ̀ má máa gbé fúkẹ́fúkẹ́ mọ́ ni ẹ pé gbogbo obìnrin ló fẹ́ dóko gbogbo obìnrin láwọn aṣẹ́wó àṣànà táwa bá ṣàṣànà ìwọ òde gbogbo ẹ dúró sílé kó o kàn ti bímọ ni ká náà bímọ rí a máa tẹ̀ ní bóyá o tiẹ̀ ṣe irú ẹ̀ rí bó ti ṣe irú ẹ̀ rí olórí burúkú ọkọ̀ ti dẹ̀ ẹ́nu torí pé ọjà ti tọ́nu gbà ẹ̀ ni orí ibú dẹ̀ nu orí ibú so kémi tó ṣe ṣò èmi ò lè wá kú mo láìkí fàájì ọmọ ìkéré ara mi ni mi ẹ ti understand ọmọ ni mí lójú ìyá mi tí ìyá mi bá pè mí tẹ bá rí question tó máa ń béèrè ń pa ṣé bébì ni ẹni tí ìyá ẹ̀ bá sọ̀rọ̀ báyìí mi gan máa ń pè mí ìyá lé ilé ìyẹn gẹ́gẹ́ àyẹ̀ pé ọmọ ọmọ ń lọ sí school abẹ́kọ̀ ọmọ kàwé ó yẹ ká ti máa fọmọ fọkọ ó yẹ ká ti di girama tọ́wọ́ béèrè àwọn question kan lọ́wọ́ mi báyà á wò pé kí ni màmá yìí sọ báyìí ọlọ́run á bá wa dúró ti ilé àtọ̀nà Mohbad tó fi sílẹ̀ ọmọ ẹ̀ tó fi sílẹ̀ ọlọ́run á bá wa dúró tì á lọ rẹ̀ mi ọmọ ẹ̀ ọlọ́run á ṣàlábò lórí ìdílé ẹ̀ gbogbo àwọn ọ̀tá ayé ẹ̀ bí someone like Bukky Jesse tó ń fọwọ́ gbáyà ní orí ọmọ ọlọ́mọ torí pé kí ni reason tó jẹ́ pé o ṣe máa bú mi ni wípé èmi ò lè bẹ́ẹ̀ fọwọ́ síbi tó o ti ń bú opó torí ẹni tí ò nírú ẹni ò mọ iye ẹni ó dà ní pé ìyá ẹ ló kọ́kọ́ ṣọ́kú kí bàbá ẹ tó fòṣọ lẹ́kọ̀ọ́ tó ṣọ́kú tẹ̀lé ẹ understand kò yí ẹ ohun ẹlẹgẹ́ náà ń popó because opó kì í sunkún tán lẹ́ẹ̀kan ẹkún opó ẹkún tó yẹ pé ó lè rẹ́rìn lẹ́ni kó tún di ọ̀la kó tún rí nǹkan tó máa rán létí tó máa tún sunkún ọkọ ẹ̀ náà opó gan ti ní tiẹ̀ lára kò nídìí ká fi kún fópó ẹnìkan ò bó pọ́ láyé yìí kó jèrè bọ̀ ń bẹ̀ tó o bá jèrè bọ̀ ń bẹ̀ ó fi èrè tó jẹ́ bẹ̀ yẹn ó fi rárá kura ni ó pọ́síbù kó jẹ́ pé wọ́n tó o bú opó tó bá wà innocent tẹ́ ẹ parọ́ mọ́ tẹ́ ẹ bu tẹ́ ẹ ṣèké tẹ́ ẹ fi powó rọ́ ó possible kò yẹ pé gbogbo owó tẹ́ ẹ pa yẹn ó possible èmi kọ́ mi ń ṣọ́ lọ́hùn ó possible kò yẹ pé ẹ máa padà fẹ́ ra pósí náà ní tẹ̀yìn náà ló sọ ọmọ yín sí èmi kọ́ ni mo sọ bí ohun ọlọ́run ni torí ọlọ́run nífẹ̀ẹ́ òpó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ òrukọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ kò yẹ ká máa fìyà jẹ wọ́n èmi ò lè bá yín sí níbẹ̀ mi ò lè bá yín sí níbẹ̀ mo bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ọlọ́run gan mo máa ń bẹ̀rù ọlọ́run láti ọ̀dọ̀ àwọn tí ò tó mi nínú ayé ẹlòmíì ó lè ti wà ókè kí n mọ̀ pé yes ó ti gbigbigbigbigbigbi mo lè wò wọ́n pé ní kí ni à ń so fucking what ta ló fẹ́ máa ga pásí but àwọn tó yẹ pé ó kò díẹ̀ káàtó fún tó yẹ pé bẹ́ẹ̀ mi náà tún ṣiṣẹ́ ń bẹ ọlọ́run tó yìí mo tún ṣe pọ̀ díẹ̀ jù wọn lọ mo máa bẹ̀rù ọlọ́run látara gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn because tó o bá ti lápò kọkọjá nílé ayé tó o bá rí ẹni tó yẹ pé ó ń ṣaláìní o ò ní fi ṣe yẹ̀yẹ́ ìwọ náà rántí ìgbà tó ń làjà wàá ṣàdúrà fún wàá ṣèrànlọ́wọ́ díẹ̀ tó bá lè ṣe fún pé gbà kan nìwọ náà ti wà bẹ o mọ bó ṣe rí gbà yẹn so o rò pé kémi wá kí n wá sórí social media kí n máa bá yín bú ọmọ ọlọ́mọ ó mọ̀ pé bí ẹ̀wù mi bó ṣe mí ìsọkù ẹ̀ gan baba Mohbad ò lè mí sí kò lè mí baba Mohbad kò lè mí sí kí náà porúkọ ọmọ ọlọ́mọ ọmọ ọmọ táyé ẹ̀ máa dà yìí baba baba oníbàbà ìlérí olúwa Mohbad bàbá ẹ̀ tó ń jẹ́ Joseph Alọ́ba kò lè mí sí ẹ̀ tó wù mí because máa yẹn wọ́n bí tán tẹ̀ tí ń ṣe interview fún méje lòun bí mẹ́sàn-án la gbọ́ tán tó bí but méje ló lòun ẹ jẹ́ ká tẹ̀ wá sọ pé ọmọ méje ló bí Mohbad ò sí níbẹ̀ ó di mẹ́ta sorry ó kù márùn-ún àbí ó kù mẹ́fà ẹ má bínú míwàá irọ́ ló ń pa tó bá jẹ́ pé ọmọ méje ló bí bóyá ó ti yọ Mohbad tó ṣaláìsí kúrò ńbẹ̀ pé ọmọ òun méje ló ń sọ mi ò understand àárín yìí kátẹ̀ wá lọ́mọ ẹ̀kú mẹ́fà ẹ̀jọ́ nítorí ọlọ́run ṣé Wùmí ṣóbìnrin nọkọ mẹ́ta tó pé tí kan bá kú á gbójúlé méjì tó kù ẹni tó sọkọ nù á bẹ̀rẹ̀ sí ní gírìrì ìgbésí ayé ẹ̀mí tó bá yá tó bá wù láti fẹ́ lómi ó wá lè fẹ́ lómi tán kínú ẹ̀ má dùn pẹ̀lú ẹni yẹn ẹni yẹn lè rìn báyìí ó lè wò pé kò rìn bí ọkọ òun tó ṣaláìsí ẹni yẹn lè gbé omi báyìí àní à ah, tó bá pọ̀ kò ń wà láyé ni ah ikú ló bọlá jẹ́ o tó bá pọ̀ kò ń wà láyé náà kò ń ti mọ̀ nǹkan tóun fẹ́ kíní kan ah ọlọ́run o ká ní di òkú ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ fún un tó bá máa pàdé èèyàn á pàdé èèyàn gidi tí ò ní máa regret life rẹ̀ but ó máa ń wáyé bẹ́ẹ̀ fún opó ṣé understand mo ti mo ti mo ti rí opó rí tó yẹn pé ó máa ó máa rò pé ah láyé òun ọkọ òun ló ṣe báyìí fún ọmọ òun ká ní bàbá wọn wà láyé ah àwọn ọmọ tó pé bàbá wọn kẹ́ ni ẹ ti understand so kò easy téèyàn bá fi ọkọ gidi tó bá fi ọkọ gidi tó understand tó mọjú tó mọra tí ò ń ṣe dàgìní ṣọ̀rọ̀ tí ò ponú àwọn ọkùnrin tó ponú náà lè rìn kán rìn sọnù ká má mọ̀ pé yàn rìn sọnù nínú ayé èèyàn ọkùnrin tó tí ò rìn sọnù gan tó wà láyé gan bó ponú bó ya wèrè tó ya dìgbòlugi tí ó wà responsible nínú ayé ẹ̀ kọ́ lẹ̀ tí run orí ẹ̀ tó ju ẹ̀ tara ẹ̀ lẹ́ẹ̀fẹ́ rí lẹ́ẹ̀fẹ́ gbọ́ torí pé gbà tó wà ní ayé yín gan kò wúlò fógun ọlọ́run ẹgbẹ́ tó wúlò fógun ọlọ́run ṣé ìyàwó ń dànù ṣóbìnrin ń dànù ngbà obìnrin ò ṣeré wọn ní obìnrin gbọ́ ọmọkùnrin sá lọ <laughs> obìnrin fọkùnrin lẹ ó lọ ó ṣèkà fọkùnrin ọkùnrin yẹn béèrè wọ owó ẹwà láì kò wúlò nù ayé ni kò sí obìnrin tó ya òpònú gbogbo obìnrin la fẹ́ kọkùnrin ṣe kí ni kó mọ̀ wá kẹ́ kó mọ̀ wá gẹ̀ bó o dẹ̀ mobìnrin kẹ́ tó o mobìnrin gẹ̀ fóbìnrin sáàyè ẹ̀ má tún gbé wàhálà lẹ́nu ayé ẹ̀ wà láìtàláì tó o bá ní wàhálà tó níjọ̀gbọ̀n tó péré ẹ lọ́kọ tó ṣe pàkàní ẹ̀ tó fẹ́ máa ṣe bí olórí burúkú fẹ́ máa pàṣẹ o dẹ̀ ní ẹ̀pù tó fẹ́ ṣe o fẹ́ máa ṣorí burúkú tíyàwó ẹ tó bá tọ́ ta wà láìpẹ́ ní wálé mọ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ó lọ nìyẹn tẹ́ bá gbó ti lọ bọ́m̀bẹ́ bó padà wálé kò lè mọ́ra mọ́ yóò tún lọ náà ni. so gbogbo ọkùnrin tó bá wúlò fún gan ọlọ́run tó bá wá jẹ́ pé ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ ká sọkọ̀nù tọkùnrin yẹn bá wá lọ lára obìnrin yẹn ṣẹ̀rọ pé ó lè dàbí mọ́ ni títí ayérayé ọgbẹ́ ọkùnrin títí ayérayé ọgbẹ́ ọkùnrin káwá máì tí wàá sọ pé ọkùnrin wa kú ọgbẹ ọkàn yẹn ti wà lára obìnrin tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú kan ẹ wá gbìmọ̀ pọ̀ ẹ wá ń ṣe orí burúkú lórí social media ẹ wá expect kémi báyìí wà ń bẹ̀ ṣé ẹ̀ ṣe orí ibú ṣé ẹ̀ ṣe èrè ẹ̀ rí gbogbo ẹ̀yin ẹ̀yin tí bàbá Mohbad ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe òṣì bí ẹran aṣẹ́wó ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe orí burúkú torí burúkú ń dé borí burúkú ẹ̀ rí bí gbogbo yín ṣe ń lọ sẹ́wọ̀n tó ń mú yín sẹ́wọ̀n bí ìgbà tó ń mú adìyẹ tó ń mú sínú inú kéèjì àbí kí wọ́n máa ń pe àgò inú inú ilé tó máa ń ṣe fáwọn adìyẹ yẹn wọ́n á kọ̀ ra mú wèrè yín wọ́n á kọ̀ ra jìyìn sílẹ̀ èyí tó jẹ́ wọ́n tẹ̀dí inú yín ló pọ̀ jù bí tó rí yín bu táyé yín kàn dé ẹwà àwọn tó ń ṣe tó ń ṣe ṣòfò wù mí ẹwà àwọn tó dúró ti wù mí ẹwù bọ́ ṣe calm ẹwù bórí wọn ṣe pé ẹwù bọ́ ṣe ń sọ̀rọ̀ ẹwù bóyè bó ṣe ń yọ̀ ẹwù bí yóò bá ṣe ń yọ̀ ẹwù bọ́pọlọ ṣe pọ̀ ewu bọ́n ṣe farabalẹ̀ wọn ò máa ṣe jànàjànà bí olórí burúkú bí epo gbóná. látara yín gan láti ibi tẹ́ ti ń ṣe ṣó láti mọ olórí burúkú tó ń parọ́ nu yín ibẹ̀ láti mọ àwọn olóríire tó ń sòtítọ́ bìkọ́ ẹni tó bá gbóòótọ́ dání ẹ̀ẹ́rì ó máa gbé dání pẹ̀lú ìgboyà tó ń pè ní confidence àwọ̀ confidence àwọ̀ agbèdání wọ́n ma kọ́ sí gbogbo agbárí ẹ̀ pé òtítọ́ ló ń sọ níbi ọ̀rọ̀ ẹnu ẹ máa mọ̀ pé òtítọ́ ló ń sọ pọ̀tẹ́yìn sí ẹ̀ ti wèrè sí ẹ̀ ti jòsí olórí ibú nìyí rọ́lẹ̀ ń pàjọ́ ọ̀rọ̀ tẹ bá sọ lẹ́nu ọ̀tọ̀ lẹ máa sọ lọ́lẹ̀ wá dúró rọ́ tí Bukky Jesse olórí yín olórí ẹgbẹ́ ẹ wá dúró rọ́ tó ti pa fún wa lórí ìkànnì ẹ wá dúró èké tó ti ṣe lórí ìkànnì ṣé ìwọ ló wá fẹ́ tá a máa sọ pé yàn sọ̀rọ̀ ẹranko yẹ ẹyọ ẹranko ní ẹbùkì ẹranko játijáti torí pé wá pè mí lálẹ́ wá rí pé tó jọ́ mẹ́ta tí mo ti ṣe ṣó torí pé wá pè mí lálẹ́ bẹ́ẹ̀ ṣe ní ẹsìn wíńtẹ̀ ẹ̀yà wèrè tó béèrè lọ́wọ́ pápá wèrè pápá olórí burúkú wanted béèrè lọ́wọ́ ẹ̀ mo lọ bá lórí tiktok ibi tó ń ya wèrè tí wọn ò ní àyàdé wọ́n mute mi wọn ò fẹ́ káwọn ayé gbọ́ nǹkan tèmi ń jù síta àwọn dẹ̀ ń sọ̀rọ̀ bó tún ṣe ń sọ̀rọ̀ tán mute mi ìtútorí ẹ̀bínú kúrò àwọn náà tún block àwọn náà tún blọọkì mi mo lọ ká àwọn ọmọ ní àwọn bíi mẹ́jọ bíi méje torí pé wọ́n gbérọ́ dání wọn ò gbọ́ òtítọ́ lọ́wọ́ gbogbo òtí gbogbo irọ́ tó ń pa méjì nínú yín tó ti mú no evidence òṣìlẹ̀ ń ṣe ẹ̀ ní òótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní proof ẹ̀ ní evidence nothing nothing tẹ́lẹ̀ fi back ọ̀rọ̀ yín up ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ àwọn tí Wùmí ń sìn tó bá mú wọn wàláì Wùmí lè ṣàyà gbangba báyìí tóró mọ̀ pé yes òótọ́ náà gbé dání òótọ́ sọ ó máa ni ìyá Mohbad aṣáyà gbangba máa débẹ̀ ni pé sẹ́ kò jọ àwọn eléyìí olùrànlọ́wọ́ wa náà jẹ́ nígbà tó ń tó ń mu yín bíi sínú ṣáláńgá jòsí ò máa kò máa lè sọ̀rọ̀ kò máa lè gbà yín lé ó máa torí bọnú ni ayé yín máa bàjẹ́ ni láti bí ọ̀sẹ̀ jòsí òkò kò fi yín yangàn kò jáde pé ẹ̀yin tẹ́ ń gbèjò òun ayé yín ti bàjẹ́ gbogbo yín gbogbo yín pátápátá shame on you all ẹ̀yin aláìlójú tí ẹni àná tara ń ta so Bukky Jesse orípò tó jọ mẹ́ta you understand mo kò rọra wà nílé mi ni má jẹ́ parọ́ pé àwọn bí sì wọ́n ṣe láìnu nínú àìráyè a máa ń wáyè díẹ̀díẹ̀ wàá rí pé tó jọ́ mẹ́ta mi ò jáde kò ń ṣe pé kò sí nǹkan tá a fẹ́ sọ ó tiẹ̀ ṣe ṣé òkan tó yẹ kí n gbé wá kí n ṣe analysis sí gan tó yẹ pé mo mọ bí mo máa tọwọ́ bọ ẹ̀ lójúbọ tó ló fẹ́ padà lọ gbé bàbá yẹn wá àwa ń retí ààrẹ bàbá bàbá ti sá lọ fún ẹpọ lórí burúkú ó máa tòun dọ́gbẹ́ ẹ̀wọ̀n tóró ti bá yẹ bàbá jẹ́ ó ti bá yẹ ẹ̀jẹ̀ ó ti bá lé onílé jẹ́ ọlọ́run á dẹ̀ bá lé ẹ̀jẹ̀ búkìjẹ́sì bó ṣe bá lé e bó ṣe bá yá lọ́ba jẹ́ jósì tó náà ń gbèjẹ ọlọ́run abayé ẹ̀jẹ̀ aborí ẹ̀jẹ̀ because tí wọ́n bá jẹ́ èèyàn rere tó jọmọ wòlíì lóòótọ́ ẹ mọ̀ pé nǹkan tó ń pè ní family kò ń ṣe nǹkan táyé ń tọwọ́ bọ̀ jù àní kẹ má gbèjè èèyàn bọ́ ẹ fọpọlọ sí ẹ̀dẹ̀ e tọwọ́ bọnú e ẹlẹ́bí ẹ̀dẹ̀ ń bà jẹ́ ẹ̀dẹ̀ ń fà á já ẹ̀dẹ̀ ń bo kó lọ fà bẹ́ẹ̀ ṣe ń sọ lóòótọ́ ẹ̀dẹ̀ ń bo báyìí ó dẹ̀ ń lọ fà lóòótọ́ ń lọ fà ẹ̀ ń bo kó ìkàlẹ̀ ṣe. mo wá dákẹ́ bí ẹnu ọjọ́ mẹ́ta mi ì sọ̀rọ̀ Bukky Jesse bá wá lẹ́nìí ló bá fa wèrè lọ́yàn èmi ó sì fún ẹ lésì mo dẹ̀ ṣì máa wá gbé ṣú ẹ tó o ṣe tí mo ní mo sì fi ẹ̀lẹ̀ pé mò ń retí alọ́ba tó ná lọ gbé wáyé mo sì máa gbé máa analyze but èsì tó ṣe lálẹ́ mo fẹ́ wá fún ẹ bíbà kò sí nǹkan tó lè sọ sanwó láì kọ àmì wà láìtàláì kò sí nǹkan tẹ sọ tí yóò bá mi lára mu tẹ́ ẹ bá lè ṣerú ẹ̀ fún ọmọ tí ò kì í ṣe spíkà tẹ́ ẹ bá lè ṣerú ẹ̀ fún obìnrin opó nì ọmọwùmí nì ọmọwùmí tẹ́ ẹ bá lè ṣerú ẹ̀ fún kí lẹ gbọ́dọ̀ ṣe fúrú èmi tí màá ní mo bínú àbò ká mi lára á jẹ́ pé nǹkan ń ṣe mi èmi gan wá gbé ti tèmi lẹ̀ mo wá ń fi òfòwò mi gbogbo ìgbà tó ń bú wù mí gan máa tún wá ṣe ṣóò ẹ bú kìjẹsì kó tiẹ̀ bá ń fọmọ ọlọ́mọlẹ̀ kó tiẹ̀ wá bú mi ó mọ̀ mí mo mọ̀ ẹ́ dáadáa ẹ jọ ẹ mọ ọlọ́mọ ńlẹ̀ bú mi bú mi kó o gba ke fi mí wé ṣe ń ge gbogbo ọ̀nà mo try láti ṣe kí ni láti mú orí yín kí n yí kúrò lọ́dọ̀ wù mí kí n yí wá bára mi èmi àti mọ́ra wà ẹ fọmọ ọlọ́mọ ńlẹ̀ ẹ fòpó ìlẹ̀ ẹjọ́ mọ̀nà ọkọ ẹ̀ kò yí zì ó gbọ́mọ dání èmi ò rán yín èmi Kwame èmi ò wọ́kọ̀ tábà ní ẹ fẹ́ ba mí jẹ́ mo ń wọ́kọ̀ ma máa fẹ́ everything ti pé ọlọ́run ti ṣiṣẹ́ láṣẹ pé yìnyín wọ́kọ̀ ọlọ́run má pa mí lọ́kọ̀ mi yìnyín wọ́kọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ lénìí gan táwọn nàìjíríà ti máa mọ̀ pé torí pé mo ti ṣe fracas nàìjíríà lè ba fẹ́ ma. Eh, fẹ́ ma. máa máa ta sílùú mi èmi ò máa rán yàn mi ò máa wọ in fact mo le mo le fọmọ Congo mo lè fọ ara zimbabwe mo lè tún kúrò zimbabwe kí n tún lọ sí kí náà ti ń pè kí náà porúkọ ìlú yẹn kò síbi tí ì lè lọ ṣé àwọn kẹ́kẹ́ náà so mọ́ nàìjà wàhálà ń lọ zimbabwe ń lọ ìlú congo gbogbo àwọn pípọ̀ yẹn ti ẹ̀ ṣọwọ́ mi níbí báyìí tàbá ti dán wa ìlú wo ló ti wá náà kíní kan ó ah, ti understand so èmi ò sí lára ẹni tẹ́ ẹ máa sọ oríṣiríṣi sí tẹ́ ẹ máa lé lórí social media wà láìtàlà mo fọ́ náà ṣe lẹ́rìí gbogbo ọ̀nà ni mo fi wá bọ̀ olórí burúkú ni ẹbú kì í gbèsè torí ò kì í ṣọmọjú ò mojú gbogbo ọ̀nà ni mo fi ń wá pé fọmọ ọlọ́mọ lẹ̀ wá bú mi fọmọ lẹ̀ wá bú mi kọ́sítọ́mà dáadáa ni Wùmí ò mọ bó ṣe ń lọ mi ì ṣọ́n pé gbogbo nǹkan tẹ́ ṣe fún un ó ti nírú experience yẹn rí nílé ayé ẹ̀ kò dẹ́ ń ṣẹ́jú ẹ̀ Bukky Jesse reason ni pé mi ò lè bá ẹ wí torí pé ẹ̀ẹ̀dánlé ọkọ wò o ò tó fẹ́ wò o ò mọ nǹkan tó ń pè nífẹ̀ẹ́ um, mo ń Sister Mary thank you for the star God bless you ma o ò dánlé ọkọ wò o ò mọ nǹkan tó ń pè nífẹ̀ẹ́ o ò mọ nǹkan tó ń pè ládùn ìfẹ́ kò lè yí ẹ Bukky Jesse bí wá ó yé wá Bukky àwa mọ ohun tó ń jẹ́fẹ̀ẹ́ àwa máa dùn ìfẹ́ ṣé àwọn mẹ́sẹ̀jì kan ràn ẹni ṣé fàwọn mẹ́sẹ̀jì ràn ẹ́ ó kéré lẹ́yìn tí mo fẹ́ fi nǹkan ràn wọ́táyé ẹ ti bàjẹ́ ìyá dágbé ayé ẹ ti ṣòróró dànù ó ní life ó tọ́lé ọkọ wò rí àbúrò ò máa dùn lé ọkọ ìwọ gángan ò máa dùn lé ọkọ ó gbé kan dání àbúrò ẹ gbé kan dání ìkan tí wọ́n gbé dání wà lẹ́wọ̀n ìkan àbúrò ẹ tàbúrò ẹ Ísírẹ́lì yẹn ló ń kọlẹ̀kùn ẹ̀wọ̀n lọ torí porí ti burú di dandan kábẹ́ abẹ́ orí náà ọrùn àtẹsẹ̀ kó burú tẹ̀lé torí bá ti bàjẹ́ tó ti ṣi èrè tó ti ń ṣìndè ẹjọ́ kí ló tún kù lára orí ló gbọ́rùn dúró orí gbémilékè gbémilékè tó dórí ti burú kí ló dé tí ọrùn Ísírẹ́lì náà tí ò lè burú tẹ̀lé ṣèbó lórí burúkú yẹn jọ ń tọ́ wọn pọ̀nù yàrá ni ṣèbẹ́jọ́ gbẹ́yọ kọ̀ọ̀kan dání ẹjọ́ fi lé ọkọ lẹ̀ ní ṣèbẹ́jọ́ ń pòwó lé san ni ìwọ má ṣàǹfààní olùṣe èmi ló àbó ya wèrè ní búkì kò ní dáa fún ìyá ẹ bàbá ẹ tó bí ẹ ó máa ṣòfò ní fíìwù mí lẹ̀ wá máa bọ̀ ó mọ̀ pé ìwọ ti lọ lọ́bì ó mọ̀ pé ó ti lọ gbá àwọn olórí burúkú àwọn àṣírí mi ò rán ìyá gbogbo yín kò ní dáa fún ẹ òfò ló ṣe wá máa bú mi èmi máa fún ẹ lésì bú mi ní olè fèsì torí pé o kéré sí nọ́mbà wù mí o ò kéré sí mi kọ́sítọ́mà dáadáa lèmi àti ẹ gbogbo ọ̀nà ló fi kéré sí wù mí fi èjì sílẹ̀ ibi tí Wùmí máa dúró tó máa kọjá láyé yé ò tó bẹ́ẹ̀ kó gbàbẹ̀ kọjá ibi tí Wùmí máa rìn sí láyé Wùmí tó sọ dúró gùn ẹ ọmọ inú ẹ tó sọ dúró gùn ẹ ibi tó máa tẹ̀ nílé ayé yẹ kọ́ ọ bí ìyá èmi mú wọ ẹ pé débẹ̀ kò ní dáa fún ẹ bó kéje sí orí Wùmí orí fèsì ẹ ni no kó má make up lọ́wọ́ face ó mọ nǹkan tó ń pè pé yàn fine lọ́wọ́ bí ẹyin ojú ẹ̀yẹn lásán kò wo mú ẹ̀kọ́ òòrọ̀ ah, ah, ọmọ ni ẹgbẹ́ ń bí gbowó wèrè tó gbé sábẹ́ tó pè láàbùrò òwò yẹn náà bó ṣe rí ó dàbí ó dàbí ṣìwáwá ó dàbí ìyá onírú ó dàbí ìyá aró gángan ó dàbí aṣiire tó wọnú ọjà tọjá àtúká àwọn aṣiire àwọn wèrè kó tí ètò máa ń tọ tí ò sí nǹkan tó lè fi nàyàn yẹn tó lè mú ìgò wọn lè yọ̀bẹ ẹ mọ àwọn wèrè tó ti já tó ti já gidi àwọn wèrè tó yẹ pé tó bá ríbi dì wọ́n tó bá ríbi mú wọn mọ́lẹ̀ látẹ̀yìn wọ́n máa so wọ́n ni wọ́n máa so wọ́n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni wèrè tó pè lábúrò ẹ̀ ṣe rí kí ló dé tẹ̀yìn méjèèjì ẹ̀ dàbí wèrè ẹ̀ rí nǹkan tẹ́ ẹ jọ ni wọ́n wá ní ẹ̀ ń balẹ̀ jẹ́ ẹ̀ ṣe ní má balẹ̀ jẹ́ ẹ̀ ṣe ní má bayé jẹ́ o ṣe ní má wàá jókòó tọmọ ọlọ́mọ o ṣe ní má wàá dalẹ̀ onílérú o ṣe ní máa wá ṣorí burúkú lọ́nla ìbúkìjì sáyé ẹ ti bàjẹ́ kí ló tún kù kí ló tún kù tó fẹ́ ṣe kí ló fẹ́ sọ ó ti léètì ná aṣọ òbọmọyẹmọ ọmọyẹ ti rìn wò lọ́jà o ò lè ẹ́và nílé ayé ẹ gbóòórùn ilé ọkọ mọ́ tiẹ̀ ti bàjẹ́ má bàtà wá jẹ́ wà wà nílé ọkọ ọlọ́ọ̀májọ ọlọ́ọ̀májọ tọkọ mi bá lóhùn òṣèmọ́ lọ́la gbàgbé òṣì máa tún gòmí fọmọ elépo rèé máa fọ́gò mi tó máa mọ́ fúlúfúlúfúlú bá mi ò lè dá gbé bó ṣe wò mí mi ò lè dá gbé máa jáyé pọ̀ nǹkan méjì mo gbádùn jù láyé kí n kọrin kí n ṣe fàájì mi kí n lè ṣe kí ni táwọ bá wù mí náà kí n náà wọ ogun ẹ̀jẹ̀ tó tó láyé yìí ó sì máa lọ skoda mo ń lọ nìyẹn o ti understand o ò lè fàyè àwa tá a sì wúlò tá a wúlò ní ayé tó yẹ pọkùnrin sì lè kọlù wá lọ́la ká náà lóyún ìwọ ó ti tán fún ayé ẹ ti bàjẹ́ ó ti tán fún ẹ ò lẹ́yìn inú mọ́ ò lóbòǹdì tó bá máa bóbìnrin wọn dóko eléèdóko eléèdóko àwa kọ́ la bá tiẹ̀ jẹ́ dídólóbò ìwọ ló sọpọ́dún kẹjọ rẹ̀ tó ti gbóbò sídìí tó fi dóko àwa kọ́ la bá tiẹ̀ jẹ́ kò bọ́ ẹ dra yìí àwa kọ́ la bá tiẹ̀ jẹ́ tọmọ kékeré bá wà tó bá ti jájú oko èyí tó rẹ̀ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ máa advice wọn stage by stage lọ̀rọ̀ ilé ayé èèyàn máa ń gun step ni èèyàn kì í rush tó o bá ti tàsíkò tó o bá ti rush jù òun ló bá fà lọ́jọ́ alẹ́ ni ò ṣe ní dùn mọ́ ẹ mọ́ kò dùn mọ́ mọ́ ó ti dry torí pé ó ti tètè yọjú sí jù kò ju ọmọ ọdún mẹ́rin lọ ẹsẹ̀ ò tí ì débì kankan lórí bẹ́ẹ̀dì tó ti ń fọ́ kesóbò wèrè òun ló jẹ́ pé gbogbo àwọn alàgbà chọ́ọ̀chì bàbá ẹ̀ wọn ọjọ́ lójú bó ṣe ń ná wọn ló ṣe ń bú wọn bàbá tó bi góònà dánwò bàbá ló fún lépè kò lè ní lárí tó máa fi ṣán kó Bukky Jesse èmi ni mo sọ bẹ́ẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa ó yá wèrè ìwọ tọrọ ọkọ lọ́wọ́ mi kó bàjẹ́ fónírọ́ ìwọ ní kèmí bẹ́ẹ̀ wọ́kọ̀ àbó òṣìṣẹ́ ṣó fẹ́ máa tú ṣó fẹ́ máa tú voice ẹ̀ play ni ṣó yá wèrè àbó lórí burúkú ni ẹni kí wọ́n ti kí wọ́n abẹ́ lórí TikTok àbí thank God mo rí nínú ṣó tí mo fi ṣe fún ẹ tí mo play láìsọ̀rọ̀ sí Kwame Adá fún ọmọ rere bí yán màá bẹ́ẹ̀ gbé jáde ńsìn tó ti ń pè mí àti Kwame ló máa ń pè mí ṣé mi ló ń pè lọ́mọ yìí lórí ṣoṣo ń ṣí eré ni ṣé mi jọ wù mí ní. àǹtí ló ń pè mí gbogbo ọdún tèmi àti fi ṣe àǹtí ló ń pè mí mi ò gbà mi ò bàjẹ́ mi ò ríra mi fìn ẹ́ lóòótọ́ mo lè slim bọ̀ tí o mọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy gbàgbé ọ̀rọ̀ bọ̀ tó rọ̀ bọ̀ tí ò ní sense like you kò ń ṣe àwọn ọ̀rọ̀ bọ̀ àwọn bí ẹ̀gbọ́n mi àwọn ọ̀rọ̀ bọ̀ tán ní flavour nínú tán wà òkè tán yé kébù kò ń ṣe bí tiwọn ìwọ wà ó rọ̀bọ̀ ó ti ṣì dín ó ti ṣì dín ó ya wèrè ní sórí ẹ burú ni èmi ló ń bá sọ̀rọ̀ ṣé torí pé náwọn èèyàn àwọn èèyàn ń wú ẹ̀ ṣó lórí burúkú ni ẹ ní ṣé mi fi wù mí dìde mi ò tẹ̀yàn mọ́lẹ̀ dìde náà ìwọ Wùmí ló yẹ kó máa bọ́ tó máa fi kú kó jókòó kó máa kí Wùmí kó kúlẹ̀ kó máa kí Wùmí ṣe bàbá Mohbad náà ló fi sọ̀rọ̀ ẹ di celebrity àpàpàdodo orí burúkú náà mú ẹ fún èmi ò fẹ́ rí pé nǹkan tó ń go viral mi ń bá yín lọ́wọ́ sí torí èmi ò fẹ́ ilé onígbàgbọ́ ni mo ti wá ìgbàgbé pàwá sórí social media àjọ ń wí nǹkan tó wù wá ilé onígbàgbọ́ mo ti wá nǹkan mi tó ń mú yín go viral gan máa ń gbórí pamọ́ ni just because of pé mi ò fẹ́ mi ì fẹ́ kọ́ mọ̀ mí pẹ̀lú òṣì orí burúkú mi ò fẹ́ nẹ èmi mo sọ bẹ́ẹ̀ tán bá lè ká sọ̀rọ̀ mélòó ṣé ìyá wèrè ni Bukky Jesse ìwọ tẹ́ pé máa kúrọ́ mọ́ gbogbo èèyàn ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ tẹ́ pé gibas Jesse kú gan ó sì ń gègùn fún ẹ lọ́nà ọ̀run tó ẹ pa yege bá ti jésè gan bàjẹ́ ṣé bó ṣe kú yẹn tó ń da yerú ṣé kò yẹ kó fẹ́ ẹ̀ dànù kó kí ìwọ náà kú kú oró èmi ò tiẹ̀ fi kú torí máa fi sì àpẹ́ ó lè má tọdún méjì àbọ̀dún mẹ́ jẹ́ ká sọ pé four years ibi tá a wà àbí three years máa fi sí àkọ́pá ẹ̀ máa pa Facebook láró lọ́kọ́ sílẹ̀ so mi tí ìfẹ́ kó kú o lè kú lẹ́yìn ìgbà yẹn bọ̀ ní sùúrù fún mi ń sìn ṣe bọ́ ọmọ tí ẹ wà lẹ́wọ̀n máa fi sí máa fi pa ẹ̀ jókòó má kú o mi ní sọ̀rọ̀ jù so now ẹ jẹ́ ká lọ síbi show tó ṣe fún mi lẹ́nu ìyàwó mi tó máa rógo lónú ayé ti bá mi sẹ́ǹdẹ̀ torí mi ò ráyè tiẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́. ẹgbẹ́ mi tí wọ́n ti bá kìyàn jẹ́ síta wá olórí burúkú tó wà ní jáde kan ń dún ọmọ ẹ̀ láti èjì láàyè. ẹ gbọ́ ẹgbẹ́ ibi tóun bá ti bà tèèyàn jẹ́ wá ṣé ń gbọ́ ẹ jẹ́ kí n gbé síbẹ̀rẹ̀ padà mò ń bọ̀ ẹ jẹ́ kí n dá padà. ẹgbẹ́ mi tí wọ́n ti bá mi ọ̀jẹ́ síta wá olórí burúkú tó wà ní jáde kan dún ọmọ ẹ̀ láti èjì láì yẹn èyí tó dábàá ilé ọmọ ẹ̀ tó jẹ́ pé àbúrò ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ pé bàbá ọmọ yẹn gan bàbá ọmọ yẹn gan kàn fà mọ́ àbúrò ẹ̀gbọ́n ẹ̀ èyí tó jábàá lé ọmọ ẹ̀ láti age nine èmi ló ń bá wí ẹ máa gbọ́ ọ àbúrò ẹ̀gbọ́n ẹ̀ ló jábàá lé àbúrò ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀gbọ́n ẹ̀ ẹ máa gbọ́ lọ. ó ní bàbá ọmọ kan fáàmù ẹ̀ fún zí ajá zí ẹranko ẹ máa gbọ́ ọ. ẹ wò yẹn náà gan wọn ṣe gbé gbogbo sítórì ọmọ ẹ síta tó mi bá wọn ṣe náà ẹ máa gbọ́ ó ní ẹ wò yẹn náà bí wọ́n ṣe gbé gbogbo sórí ọmọ ẹ̀ síta ó lóun ò dá sí o Bukky <coughs> Jesse kò ń dá sí kò ń parọ́ òótọ́ ló máa ń pa ó ní gbogbo bá ṣe gbé sórí ọmọ tèmi síta ó lóun ò dá sí o ó lóun ṣàn lọ́n lo òun ni ó lóun ò tiẹ̀ bá wọn sọ sí ìfáàtì bàbá ọmọ gan ló gbé wá ó ní ṣe lòun ọ̀rá ń wò báyìí òun ò dá sí òun òun ba tèèyàn jẹ́ ẹni kẹ́ ẹ gbébi tóun bá ti ba tèèyàn jẹ́ Bukky Jesse ló sọ bẹ́ẹ̀ ọmọ rẹ ọmọ rẹ tó wá látọ̀nà làjẹ́ èlàjẹ́ náà ni wọ́n gbọ́dọ̀ bí wọ́ sí. Si ìwọ ò gbúdọ̀ wá láti ìlú tó ṣe é porúkọ ẹ̀ kó yàn lẹ́nu ìlà ni jíjẹ jíjẹ ni ẹjẹ́ àpilẹ̀ síwájú sí o kí ló máa ń mi báyìí wọ́n á tún máa hàn mi ṣe chat because I don't do it. ó lóun ó nígbà tó ń gbé wó lóun ò ṣe chat yẹn ó ní because I don't do it. ó Bukky Jesse Oh, in fact kò do it Lo sọ yẹn kò ń parọ́ èké ló kàn máa ń ṣe. I don't do it I don't do it ẹ ṣáà ń gbọ́ ẹ ṣáà ń gbọ́ Kwame ó dàbí ní pé kí n yòówù tó wà ní etí mi kí n lè máa gbọ́ dáadáa I don't do it ẹ máa gbọ́ o. náà kí mo fẹ́ fàyọ̀ olórí gbogbo ẹlẹ́jọ́ lábàájí. kò ní dáa fún ẹ bó ṣe fò yẹn wàá wá padà wá wàá wá ṣe another show mi because eléyìí kò tiẹ̀ pé ìṣẹ́jú kan orí ẹ máa burú ayé ẹ dẹ̀ máa bàjẹ́ báwo ló ṣe ṣe ṣòfò mi tó sáré bẹ́ ẹlẹ́dẹ̀ ọlábànjí kí ló kọ èmi pẹ̀lú ẹlẹ́dẹ̀ tó ọlábànjí ọlábànjí ó ń ṣe ẹlẹ́dẹ̀ ó mèkì owó a lot of a lot of millions of naira ẹlẹ́dẹ̀ tó ń ṣe lórí social media ló ti tójú wa ló ti ra lé epo olórí burúkú o jẹ́ lọ sí fáàmù kíwọ náà máa ṣe ẹlẹ́dẹ̀ olórí burúkú tẹ́lẹ̀ ọlábànjí ọlábànjí ni olóṣì kò rẹ́ni tó lógo nínú ìdílé wọn ẹlẹ́dẹ̀ ọlábànjí ló pè títí títí tó fi tó fi gbé polówó fún sista jókòtà dé báyìí táwọn náà ti tó ti wà lára àwọn tó ń polówó fún wọn báyìí omeye tán gbà nínú owó ìwọ olórí burúkú ni ẹ ìwọ má rò pé ó fẹ́ ba ayé àwọn èèyàn jẹ́ ayé wọn á da tiẹ̀ máa wá ń bàjẹ́ ilẹ̀ tán gbé fún ẹ tó polówó lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ò tà ní kí ló dé ò polówó ilẹ̀ mọ́ ni olórí èkúta àṣìírí now ṣé ti gbọ́ nǹkan tó sọ. So ẹ jẹ́ wá sọ̀rọ̀ lórí nǹkan tó sọ yẹn Bukky Jesse wà bí ọ̀rọ̀ lọmọ ilé tí ń gbọ́ màá dẹ̀ sọ fún ẹ kò wá ní eléyìí tálẹ̀ kò ní já sọmọ ó máa máa lọ bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ sọ nǹkan kan fún ẹ Bukky Jesse sórí ọmọ mi èmi ò lè wá bíbà kí n wá máa defend kí n wá máa sọ ẹni mi ò ní ìdí ẹ̀ ṣóorí látòrí àkọ́bí mi tó jáde nínú mi títí kọ àbí gbẹ̀yìn àwọn ọmọ mi inú ilé mi náà wà inú ilé kan náà la jọ ń gbé ọmọ mi ti over eighteen years going to nineteen years ó ń kan lẹ́kọ̀ọ́ ẹ̀ lọ báyìí ní Germany ọmọ eighteen years ti ní right láti sọ pé kò wù mí kí n gbábẹ́ òbí mi mọ́ kí ló fà á tó fi fẹ́ gbé bẹ̀ no ó kàn wù mí kí n ní privacy wọ́n dé stop o wọn ò jẹ́ kó òun rí ìwé òun kà òun fẹ́ òun fẹ́ ní life òun fẹ́ dúró òun fẹ́ dá dúró wò òun kó òun dá dúró ni wọ́n dé stop ó lè ní àwọn àbúrò òun dé stop òun kò lè sọ̀rọ̀ jù kí wọ́n tó sọ fún kọ́ tó sọ kọ́ tó fọwọ́ sí kọ́ tó fẹsẹ̀ sí mi ò tó bẹ́ẹ̀ láti dìímú mi ò tó bẹ́ẹ̀ láti lọ lọ́fun mi ò tó bẹ́ẹ̀ láti ní kí ọmọ mi má gbèsè mi ò tó bẹ́ẹ̀ mi ò ní right bẹ́ẹ̀ ni àmọ́ ọmọ mi tá à ń sọ yìí ó wà nínú ilé mi àkọ́bí mi wà nínú ilé mi mò ń pè oúnjẹ mi mò ń pè láàárọ̀ oúnjẹ mi mò ń pè lálẹ́ oúnjẹ mi in fact school tó wà tí ó bá ṣe pé bóyá àwa ń bẹ léènì ni ó ti tó sọ pé òun ni òun wà lóṣẹ kó má wà nulẹ but torí pé ọlọ́run bá mi ṣe mo wà ní city ó lè lọ kó dé ó lè lọ kó dé if not most of àwọn ẹgbẹ́ tí wọ́n sì ń Berlin àwọn ọmọ yẹn mọ bó ṣe ń ṣayé wọn láì ṣe pé òbí wọn wà ń bẹ̀ bọ̀tọ́ náà tó nífẹ̀ẹ́ mi ló jẹ́ wà ń Berlin ó lọ ń dé ó sì jọ ọmọ ọmọ mi títí di èní ọmọ mi tó ní wọ́n dó so mo dúpẹ́ fọlọ́run ṣó o wá rí ọmọ tiẹ̀ tó jẹ́ ọkùnrin tí wọn ò dó bá wa gbé síta Bukky Jease gbé ẹ ṣánlẹ̀ gbé ẹ ya olórí burúkú gbé ẹ ya wèrè gbé ẹ dẹ́wọ̀n ọmọ òfò ọmọ òṣì ọmọ àbí ìpàbẹ́ àkókò òbí sọ̀ṣẹ̀ rádaràdà ọmọ kọmọ me me ìkejì ewúrẹ́ ewúrẹ́ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ àgùntàn hmm, hmm, hmm. ọmọ jala ńlá gíjàlájàlá nínú ọmọ àkókò òbí sọ̀ṣẹ̀ rádaràdà ìbá bí gbémi lékè nké kúkú wá lágàn ọlọ́run má fún wa lọ́mọ gbà ọmọ gbà jẹ́ ń sinmi kí n kúkú máa wojú ọlọ́run fọmọ ó bẹ́ tàkólúwẹ̀ ìbírú gbé sánlẹ̀ yẹn ẹ ìmájì kéèyàn kan kóbìnrin kan wà láyé kó bí ọmọ mẹ́rin láyé ẹ̀ kó wá lọ jẹ́rú gbé sánlẹ̀ yẹn mọ́ kó yẹ kó ti kú ogun ló má má fi live because kò lè lè kò lè kò lè gbé ìgbé ayé tó wù láti gbé báwo lọmọ ṣe máa wà ọmọlúàbí tó máa mú ọ̀bẹ eléyìí tí mò ń sọ yìí tó bá jẹ́ parabu ni kọ́ ló ń béèrè kọ́ ló ń dá mi lẹ́jọ́ tí n bá ṣàràbù fún gbé mi lékè gbogbo nǹkan tí mò ń sọ ọmọ Bukky kí Ọlọ́run kó dá mi lẹ́jọ́ kó béèrè lọ́wọ́ mi ọmọ tórúkọ ẹ ti bàjẹ́ ọmọ tórúkọ ẹ ti wọnú gúgù ọmọ táyé ẹ ti fọ́ ọmọ tó lè rógo lò mọ ọmọ tó ti fògo ṣièrè tó ti fògo jalè ọmọ tó yẹ pé kò lè dán láǹsìn kọ́nú fẹ́ ṣiṣẹ́ alálùbáríkà ẹni tó bá ní mò ń bú ọmọ ẹjọ́ kúrò ń bí ẹ delete ara yín o torí téèyàn bá bu ọmọ èèyàn jẹ́ kéèyàn ṣe tiẹ̀ padà wà láì ìjẹsà ní èrè kájíyẹ dà mí lóògùn kí n fọ lẹ́yìn ni ìwọ tó bá bú tẹ́lá ní ẹ̀yìn ní bú tèmi padà ọlọ́run àdá pẹ́lẹ́ tiẹ̀ wàá mọ̀ pé àwọn ènìyàn pọ̀ lábẹ́ ọlọ́run tọ́lọ́run ń gbọ́ tiwọn tọ́lọ́run ọlọ́run níṣẹ́ púpọ̀ láti ṣe kò sí èèwọ̀ nínú kéèyàn wá fún ẹ kó wá fún padà kò ṣeṣẹ́ nínú ẹ̀ gbà fún múrí ni gbà fún gbàdà stylishly láàrin ìṣẹ́jú kó sáré bu ọmọ mi ó ní ó sáré bẹ́ sírí ẹlẹ́dẹ̀ ọlábànjí kan sórí ẹ̀ ò burú ṣó ṣì rè wá padà wá ṣe ṣó yẹn wàláì ó bá máa lé fifty thousand kọ́ máa wù ẹ́ mi ò rún ẹ kí five one bí máa fún ẹ jẹ padà èmi ò rán ìyá ẹ mi ò ń ṣe wù mí wùmí lọmọ get inside òun níyàwó celebrity wùmí ni wọn ò gbúdọ̀ rí pé ó ń bárò ẹ ṣe ẹ̀kẹ́ èbú but someone like me kò sẹ́ni tó mọ̀ mí ìyọkọ mi ò ṣẹ̀ líìbù kò ṣẹlẹ̀ nobody tó mọ́kọ mi nobody tó mọ́ mi gan wọn ọmọ mi bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ń purọ́ fún yẹn lómi mò ń pàdé nínú Berlin tó sọ Yorùbá tí èèmọ̀ mi tí mo dẹ̀ ń lọ tèmi tó ń lọ tiẹ̀ bóyá ọdẹ mọ̀ mi tó pretend but mi ò sure mélòó léèyàn tó mọ̀ mi nínú ayé tó má bú mi ti má wẹ̀ gbé ẹṣọ́ lẹ̀ ọmọ ẹyọ kan lè wọ bí náà àkọ́bí mi tó sọ̀rọ̀ ẹ̀ ń sìn òun nìkan kọ́ ọmọ bí o ọmọ mi nìkan kọ́ ọmọ bí o àkọ́bí mi ni mo sì ní ìyí tó wà lẹ́yìn ẹ̀ èyí tó wà lẹ́yìn ẹ̀ tún ní ìyí tó wà lẹ́yìn ẹ̀ ìyẹn náà tún ní ìyí tó wà lẹ́yìn ẹ̀ ìyẹn náà tún ní ìyí tó wà lẹ́yìn ẹ̀ ó tún ní ìyí tó wà lẹ́yìn ó tún wà lẹ́yìn ó tún wà lẹ́yìn ẹ gbà mí. ó mọ pé tó slim ni kò dá kéèyàn jẹ jù ẹ̀yin tẹ́ ẹ sanra ẹ sì máa Body bọ́dì gbé ẹni tó slim ọlọ́run má fọmọ dààmú ayé ẹ̀ wà light. kò sí bọ́dì tó fẹ́ fi gbé ara ẹni tó sanra ò bá yà mọ́ ẹ máa rí lójú ẹ̀ ni yóò máa lọ́gàn ẹ máa rí nínú orin ẹ̀ ni bọ́tọ́ ọlọ́run ṣeun mo dúpẹ́ tèmi ọlọ́run má jẹ́ èmi ò ń ṣèyàn bíi tiẹ̀ ọlọ́run ò ní jẹ́ kémi nà mọ́ lẹ́wọ̀n èmi kọ́ ni duro dúró báyìí ma máa béèrè orúkọ ẹ̀ ma máa rántí ẹ̀ èmi tí social worker kọ̀ fáyé ràn mí ní ọjọ́ kan lásán tí mo di jọ̀nàjọ̀nà ọjọ́ kan lásán ọjọ́ kan mọ́jú lásán tọkọ lọ́jọ́ kejì tọ́lọ́run dẹ́gbà kó so àní mo mú mo mú kí inú rúùmù mi inú yàrá mi apartment mi mo dẹ̀ lọ ń ṣí ilé onílé mo dẹ̀ lọ ń ṣí apartment ẹlòmíì báyìí mo dẹ̀ lọ ń ṣí pẹ̀lú agídí kò tún ṣí mo tún ṣe pẹ̀lú agídí kó nílé tó ṣílẹ̀kùn pé kí ni mo ń ṣe mo ní má bínú mo rò pọ́dọ̀ mi ni mo wà ṣé ìwọ ṣé ìyá ni ẹ́ ṣé ìyá ní àbí yá Bukky Jesse ṣé ìyá ní ìwọ àbí yá ìwọ ló ń bọ́ sórí social media tó láyé páyé ti bàjẹ́ in fact àwa Nigerians tá a wà nínú ayé gan la bàjẹ́ jù nínú ayé pé wọ́n wà nílùú gidi àwọn sọ̀rọ̀ ẹ̀fọ́ kọmi ọkọ mi ní are you mad or something wọ́n lè jẹ́ Ghana kó máa sọ̀rọ̀ láwọn Ghana máa kéyìn ilé ẹ̀ pé ṣó òṣìírí báwo ló ṣe ń ṣayé ọmọ ẹ tó wà nù sẹ́ẹ̀lì ṣé pé Nàìjíríà anáyé ti bàjẹ́ àwa nàìjíríà táwa náà ayé gan là ń tọwọ́ báyé lójú tí wàá ń ṣe ń kéèkì nìkan tó wá ń ṣe kìíní kan irú ẹ ló ń sọ̀rọ̀ lórí social media ló ń bá yànwé ọmọ tí ẹ dẹ́wà lẹ́wọ̀n òòrọ̀ ọmọ ẹ bá wí ẹ̀rí páyé ti bàjẹ́ ọmọ òlé ti ń dájọ́ àbẹ́ ẹ̀ wá gbà mí irú ẹ máa búyàn lọ́mọ kó máa ráṣàdà kó máa lóríṣiríṣi nígbà tọmọ tí ẹ wà nù sẹ́ẹ̀lì tó ń fo uniform tó ń sọ fún nǹkan tó máa jẹ àgọ́ tó gbọ́dọ̀ bọ́ta èmi ò mọ̀ bóyá ń roko ní ti London torí nǹkan tèmi ò bá mọ̀ ní kí n sọ tó bá tiẹ̀ máa ń gbàyàn láyè kéèyàn lọ kẹ́lẹ́ ń wo tiẹ̀ kéèyàn máa tiẹ̀ lọ wo báwo lè bẹ̀ ṣe rí náà kéèyàn lè fi bu ẹ dáadáa jọ torí ọlọ́run báwo lọmọ ẹ ṣe ń sọ báwo ló ṣe báwo ló ṣe ń live nínú ibi tó wà yẹn ṣé o máa lọ ń kí olórí burúkú ṣé tó bá fẹ́ lọ kí ọmọ ẹ bó ṣe máa ń gbonílù tó máa kó sáṣọ olórí burúkú wọ́n ti mú kàǹpálà three thousand five wọ́n ti jùlé ẹ lórí ṣó polówó fún ní kàǹpálà torọ́ ló máa ń bá dé olóṣì èrò ní Kampala Kampala tí mo lè bínú ní kọ́bà bí mo ṣe ní mo tún bí ọlọ́run tó lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo lè ní kọ́bà kó twenty kí n pin lórí ẹ bá mi screenshot Kampala yẹn kí n ní ká àwọn ìyá mi tí mo ní lábẹ́kù tó kọ́ ẹ pé kí n tó máa ní kàn gbé wá bíbà yìí náà ni mo lè pin fún mo lè pin fún èèyàn thirty lọ́la àbólóṣì ni ẹni ó wá kó sí Kampala three five wá ń bẹ́ mi sọ̀rọ̀ ṣó o rẹ̀ aṣọ́run mi gan ju Kampala tó wọ̀ lọ ṣó o wèrè ṣàlándò ni mo ti ọ̀dẹ̀ eléyìí o o lè jà mí níyàn kí n fi hàn ẹ́ o bó ṣe wà bó ṣe wà fẹ́lẹ́fẹ́lẹ́ tí n bá sọ fún ẹ kó lé fọ́tì rò ò ní bìlífò àbó ló ni sórí ò burú ṣé mò ń ṣe gbẹ wèrè yìí ni ọmọ ẹ wà lẹ́wọ̀n òun sọ̀rọ̀ ọmọ ẹ wà nínú ẹ̀wọ̀n gbé ẹ ṣọ́lẹ̀ ah! ẹ̀yin ènìyàn tẹ́ ẹ̀ bá ti rí i rí mo mọ̀ pé ẹ̀yin èèyàn ti rí i èmi kọ́ ni mo sọ wọ́n gbé sí ní Google àwọn authority nílùú London lọ́lẹ̀ mọ́ Google mà bí mo ṣe ń sọ̀rọ̀ mo fẹ́ lọ share sórí show mi mo máa share sórí show mi tá bá ti ṣe show tán ẹ lọ wò ó àwọn authority ọmọ ẹ̀ ibi tọ́lọ́run bá yí ọmọ ẹ̀ jẹ́dé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ní àárín ọjọ́ mẹ́ta bí mẹ́rin ló fi jalè ńláńlá ó lè kàbìtì kàbìtì oríṣi mẹ́ta ẹ mọ̀ pé mo ní mẹ́rin purọ́ bá ṣe ń ṣe fracas wa mo lè ní ó jalè oríṣi mẹ́fà nínú ọ̀sẹ̀ bọ́ mi ìfẹ́ purọ́ ń bí òtítọ́ ni mo fẹ́ gbé dání nínú ṣó a máa ń fata máa ń fi epo sí ń gbà mí bọ̀ ní alẹ́ yìí níwájú ogun ọ̀run àtayé mi ní fipá tata sí àárín ọmọ yẹn ti ń jalè tipẹ́ ọmọ tí ò jalè tipẹ́ báwo ló ṣe máa gba professional nínú olè bẹ́ẹ̀ yẹn ọjọ́ tọwọ́ pálábẹ́ẹ̀ máa ségi ó ti bìlífù pé èpè tí bàbá Genesis ti ṣẹ́ fún Bukky Jesse ọ̀sẹ̀ kan lọmọ yẹn ló fi ja olè oríṣi ńláńlá ńláńlá mẹ́ta ó kọ́kọ́ lọ sí asda ó lọ gbé basket ẹ̀ máa wọ́n nǹkan tó máa kó sínú basket yẹn nínú supermarket tó máa kó sínú basket tá máa fàlà ní báyìí ẹ̀ fàdá ní chocolate wine gbogbo oríṣiríṣiríṣi groundnut èmi ò mọ bó ṣe ń ṣe tọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ nàìjíríà bó ṣe ń ṣe nìyẹn òun ó dẹ̀ lọ òun náà fi kọ́ síbẹ̀ pé ó jí basket of goods the same week ó jí bicycle gbogbo bicycle tó fi ń ṣe operation olè ẹ̀ jíjí ni kò ń ṣòun lónìí bí Bukky Jesse ṣe ń wọ àǹkárá bó ṣe ń wọ